ẹ̀yin èèyàn lé ìwòlẹ̀ṣẹ̀ káàbọ̀ sí mashola gist tv gist ní tó lágbára díẹ̀ o bí a ṣe gbọ́ o wọ́n ní kábíyèsí ránṣẹ́ sí Queen Naomi ní ibi tí kábíyèsí ṣe ń gba treatment wọ́n ní private hospital wọ́n nígbà tí kábíyèsí ránṣẹ́ sí wọn wọ́n ní mọ́tò palace olólọ́gbé kábíyèsí yẹmí driver kábíyèsí wọ́n nígbà tí wọ́n máa dé ibi tí wọ́n wà wọ́n ní àti wahar àti m wọ́n ní wọ́n ti block ọ̀nà ẹ rí i pé èyí tún lágbára wọ́n ní wọ́n ti block ọ̀nà wọ́n ní wọ́n ní àwọn wà ń bí kábíyèsí wọn ò ní ìdá wọn wọ́n ní Queen Naomi ní kábíyèsí ló ń pè ìpè kí wọ́n máa bọ̀ ìpè fún kí nìyẹn kí ni kábíyèsí ló ń pè Queen Naomi fún ipe sòpin Naomi ò ní wọnú ilé wọ́n ní wọn ò mọ̀ pé bàbá kábíyèsí wà ní kọ́nà kan tó ń wò wọ́n láti ọ̀kan ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ ká wọnú gist tèmi. Gist TV àtúndé Mashola Gist TV àtúndé àtúndé bí a ṣe ń dé a kí ọmọdé ẹ káàbọ̀ sí Mashola Gist TV Mashola dé o àtúndé àgbétútúdé today àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist Mashola Túndé o Àtúndé Mashola Gist TV Àtúndé. bí èèyàn wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ní ìkàlẹ̀ yìí a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tá a bá tó ń lọ ní ilẹ̀ Nàìjíríà ẹ subscribe ó kẹ́dẹ̀ tẹ notification bell so that a bá ti post any gist ẹ máa rí bí a ṣe ń bá gist yìí lọ wọ́n níṣe ni bàbá wa rọ́pò wọ́n ní wọ́n dúró sí ẹ̀gbẹ́ kan wọ́n ní wọ́n ń wò wọ́n wọ́n ní wọ́n mọ̀ wọ́n ní bí bàbá parọ́pò ṣe lọ bá Queen Naomi nìyẹn tán lọ fà wọ́n lọ́wọ́ tán ní aya mi káàbọ̀ o máa wọlé bọ̀ ó ṣé o wọ́n ní wọ́n bá lọ fà wọ́n lọ́wọ́ wọlé wọ́n ní àǹtí wọ́n ní àǹtí wàhálà tiẹ̀ wọ́n náà fẹ́ẹ́ lè wọlé wọ́n ní ló bá tán wọ́n ní bí Queen Naomi ṣe wọlé wọ́n ní Queen Naomi bá kúnlẹ̀ wọ́n bá kí kábíyèsí wọ́n ní kábíyèsí tó yẹ pé wọn ò rẹ́rìn látijọ́ yìí wọ́n ní kábíyèsí bá ń rẹ́rìn <laughs> ẹ̀yin èèyàn lé wọ́n ní kábíyèsí bá ń rẹ́rìn wọ́n ní ní kábíyèsí bá ń rẹ́rìn ní ká ní <laughs> ní bàbá wa rọ́pò bá ní à ah, kábíyèsí abẹ́yìí kọ́lẹ̀ rẹ́rìn ni látijọ́ yìí ẹ̀ ẹ̀ láti jẹ ìjẹta ẹ̀ rẹ́rìn àbẹ́yìn kọ́lẹ̀ rẹ́rìn wọn ni kábíyèsí ni bàbá mi kò lè yé eyín <laughs> mo jẹ́rìí ọmọ <laughs> ọmọ jésù <laughs> wọ́n ní ní pé Naomi bá bẹ̀rẹ̀ àdúrà yìí ni wọ́n bẹ̀rẹ̀ àdúrà iná bẹ̀rẹ̀ sí rọ̀jò àdúrà Holy Ghost fire Father in the name of Jesus gbogbo ibi tí àwọn ẹ̀mí òkùnkùn sápamọ́ sí. Si kí wọ́n máa jáde bàbá kí wọ́n máa jáde ọmọ kí wọ́n máa jáde ẹ̀mí mímọ́ àyà yóò pa àwọn àlejò wọ́n sá jáde láti ibi kọ́lọ́fì wọn wọ́n ní Queen Naomi bá bẹ̀rẹ̀ àdúrà wọ́n ní ní kábíyèsí bá ń rẹ́rìn-ín nínú wọn ń dùn ah! ẹ̀yin èèyàn lé ó dáa kéèyàn ní aya rere ó dáa kéèyàn ní olùgbèjà. Queen Naomi ní olùgbèjà wọ́n ní Ọlọ́run kábíyèsí dẹ̀ ní aya rere ah wọ́n nínú kábíyèsí dùn wọ́n ní bí ara kábíyèsí ṣe yá nìyẹn o wọ́n ní ni kábíyèsí bá gba ìtúsílẹ̀ o ẹ̀yin èèyàn lé hmm, ti mọ nǹkan tó ń fẹ́ kábíyèsí mọ nǹkan tó fẹ́ àwọn ọ̀tá àwọn ẹni ibi wọ́n fẹ́ pín Queen Naomi àti kábíyèsí níyà ni wọ́n ti mọ̀ yí pé Queen Naomi jẹ́bi pílà fún kábíyèsí ni wọ́n fẹ́ tú wọn ká tipátipá kọ́ yà wọ́n kọ́ pé wọ́n níyà kò dẹ̀ ní ṣe ṣe ní agbára ọlọ́run kò ní ṣe ṣe fún àwọn ọ̀tá ní agbára ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá dìde láti pín Queen Naomi àti kábíyèsí ní yà irú ẹni bẹ́ẹ̀ ibikíbi tán bá wà kídà ọlọ́run kó máa bà wọ́n àníṣẹ́ mo tún sọ lẹ́lẹ́kejì ní orúkọ Jésù gbogbo ẹni tó bá lò máa pín kábíyèsí àti queen Naomi níyà irú ẹni bẹ́ẹ̀ kí ìdá ọlọ́run kó máa bà wọ́n sẹ́yìn kábíyèsí ẹ̀yin àtìyàwó yín wọ́n ní tú yín ká o ní agbára ọlọ́run wọ́n ní pín yín níyà ẹ máa pẹ́ fúnra yín ẹ máa gbó ẹ máa dògbó ẹ máa jọ dàgbà pọ̀ ni ẹ máa bí wàlẹ̀ ẹ máa bí sùn wọ́n á bọ́kùnrin wọ́n á bìbèjì fún yín ní agbára ọlọ́run àwọn ayé wọ́n fẹ́ tú wọn ká ni wọ́n ti rí ọjọ́ iwájú wọ́n ti rí destiny wọ́n fẹ́ tú wọn ká ṣùgbọ́n kò ní ṣeé ṣe fún yín gbogbo ibi tẹ́ bá kó jọ tẹ́ pa tẹ́ tẹ́ kóra yín jọ sí gbogbo ẹ̀yin ẹ̀yin èèyàn burúkú yìí kò ní ṣeé ṣe fún yín ní agbára Ọlọ́run bí a ṣe gbọ́ nìyẹn o wọ́n ní bí kábíyèsí ṣe gba ìtúsílẹ̀ nìyẹn o ẹ̀yin èèyàn ilé ẹ̀yin náà wò àti ọjọ́ yìí tí kábíyèsí ti ń sọ fún àwọn olórí yìí pé ẹ kúrò ní palace ẹ lọ sí ibi tí mo bá rà fún yín ẹ lọ máa gbé bẹ̀ mo fẹ́ kí ìyàwó mi àtọmọ mi padà wá sínú palace wọn ò fẹ́ lọ wọ́n takú wọn láwọn ò ní lọ ẹ̀yin ẹ̀ wò nígbà tí kábíyèsí ránṣẹ́ pé ìyàwó wọn tẹ́ wá takú tẹ́ dúró síwájú ọ̀nà tẹ́ ẹ kí ìyàwó kábíyèsí wọlé ṣé ìfẹ́ ni wọ́n ń pè yẹn ṣé nínú wọn báyìí wọ́n rè pa wọn nífẹ̀ẹ́ kábíyèsí ṣé wọ́n rè pé àwọn nífẹ̀ẹ́ kábíyèsí nínú wọn ẹ takú ẹ ní rárá Queen Naomi ò ní wọlé nítorí pé ẹ fẹ́ kí kábíyèsí gbàtú sílẹ̀ ọlọ́run á la kábíyèsí lójú wọn á ríran wọn á rí nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn nítorí pé gbogbo àwọn ẹni tí wọ́n kó mọ́ra yìí ìmíì nínú wọn ah, àfi ká dákẹ́ ká má sàn kankan àfi ká dákẹ́ ká má sọ̀rọ̀ ọlọ́run á jẹ́ kí kábíyèsí ríran o kábíyèsí á dẹ̀ gba ìtúsílẹ̀ yẹn permanently ni ní orúkọ olúwa àmín ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́ bí a ṣe gbọ́ nìyẹn o làní ká mú wá fún yín wọ́n ní ṣe ni àǹtí wa m àti r ná ta kété sọ́nà ná ní pé Naomi ò ní kọjá o bàbá wa rọ́pò àwọn náà la ọ̀nà fún pé Naomi wọ́n la ọ̀nà fún ọmọ ọlọ́run bí ọmọ ọlọ́run ṣe gba ìtúsílẹ̀ nìyẹn bí ọmọ ọlọ́run ṣe gba ìtúsílẹ̀ nìyẹn o ẹ̀yin èèyàn lé àní ká mú wá fún yín ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o mo dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹ̀yin ni igi lẹ́yìn ọgbà mi tí ò bá ń ṣe tín máṣọ́lá ò ní sí bí o máṣọ́lá gist ò ní wà ṣùgbọ́n mo mọ oore ìtorí ẹ̀ mo fi ń dúpẹ́ ọlọ́run elédùnmarè á bá mi dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sí orí channel yìí tó jẹ́ pé ọwọ́ yín lẹ fi tẹ subscribe báyìí ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sí orí channel yìí tó jẹ́ pé ọwọ́ yín lẹ fi tẹ subscribe àpò yín ò ní gbẹ ọwọ́ yìí ẹ̀ ní fi gbé ọmọ sí o òkè òkè ní ọwọ́ yín á máa lọ kò ní kan ìsàlẹ̀ ẹ máa ráàánú gbà ní ọwọ́ ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ obìnrin o ẹ ṣé thank you so much please ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up ó ṣe pàtàkì o God bless you all please share this video like and subscribe thank you so much.